ẹni tó ṣe wípé ó wá ní yahoo boys ní àbí yahoo boy ó ní nínú relative bó ló ṣe máa ṣe pẹ̀lú ẹ̀ náà mẹ́tí yẹn bá ti mọ̀ pé onípàǹtí ni oníwọ̀nranwọ̀nran ni ẹni tí wàá rẹ̀ ò dá ni ìyẹn gbọ́dọ̀ avoid ẹ̀ ìwé yẹn bẹ́ẹ̀ èyàn ò ní yẹ kó súnmọ́ èyàn bẹ́ẹ̀ lèyàn náà ò ní súnmọ́ èyàn ojú okun ẹbí téèyàn máa ń ṣerú nǹkan bẹ́ẹ̀ èyàn ń ṣe kí ni èyàn ń try láti protect ara ni àbí tó bá yẹ pé èèyàn rí pẹ́ni téèyàn lè ṣe wáàsí fún láti pé kó jáwọ́ ń bi ìwà pálapàla yẹn ṣùgbọ́n pé èèyàn sọ pé torí pé mo ìfẹ́ ju okùn ẹbí ni irú ọmọ bẹ́ẹ̀ ẹ jẹ́ kó súnmọ́ àwọn ọmọ yín ẹ̀yin ló mọ bá ṣe ẹ níka ọ̀rọ̀ ẹ̀kún eléyìí ó léwu fún ẹni tó máa ń ṣe bẹ́ẹ̀ tẹ́nìyàn bá dẹ̀ rí nǹkan kan níbẹ̀ ni kó má blame ara rẹ̀ kó má blame anybody àfi ara rẹ̀ ni nam ìbéèrè o ní pé nǹkan tó ń lọ káàkiri nísìn pé àwọn ọmọ tó ń wọ owó ní ìwàkúwà tó ṣe pé lára àwọn nǹkan tí wọ́n máa ń lá ń lò o ní pé ká máa wá ọmọ obìnrin tó ṣe wípé wọn àti jábàlì rẹ̀ káàkiri so irú kéèsì tí èèyàn kan náà tó narétì tó ló ṣẹlẹ̀ sí èèyàn kan tí àwọn mọ̀ ṣé ìmọ̀ spread irú nǹkan báyìí ṣé nǹkan tí ó dáa ni àkọ́kọ́ nìyẹn lórí yẹn àwọn nǹkan tó bá jẹ́ nǹkan aburú tó jẹ́ nǹkan tó ṣe wípé yóò stay ní àwọn èèyàn èèyàn ní láti avoid àti máa spread yẹ ní ti máa bà nínú jẹ́ òní pé àwùjọ tá a wà lónìí ayé tá a wà nísìnyí káwọn èèyàn rí ẹni tó ṣe pé àdánwò kankan èyí tí wọ́n ìràn lọ́wọ́ fóònù ni wọ́n yọ jáde láti mọ kámẹ́rà nǹkan yẹn kán lè sọ sórí Facebook àbí kán lè gbé sí Twitter àbí kán lè gbé sí WhatsApp ntí wọ́n máa tájẹ́tì nìyẹn wọn à ní ran ẹni yẹn lọ́wọ́ títí tí nǹkan yẹn tí tí èṣẹlẹ̀ ní aburú sí ẹnìyẹn eléyìí ni kò ń ṣe ìwà tó dáa so ọ̀rọ̀ à ń rìkọ́dù rìkọ́dù ó ti fẹ́ yọ ìjọmọlúàbí kúrò lára wa ìlànà àwọn èèyàn ó ti fẹ́ yọ ọ́ kúrò lára wa ni so òun náà ló fa irú anspreadi àwọn nǹkan tó bá jọ mọ́rù nǹkan báyìí náà téèyàn bá sọ ní sísọ wípé kéèyàn caution àwọn èèyàn kan mọ bó ni àwọn èèyàn ó ṣe máa rìn àsìkò wo ni wọ́n máa rìn àti báyìí bẹ́ẹ̀ lọ eléyìí nìyí a ní fi síbiru abẹ́ níta sọ yìí so pé kí n kálukú kí our cautious ni nípa bó ni wọ́n ṣe ń rìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ dẹ́n àwọn ọmọ wa tó jóbìnrin bó ni a ṣe ń tọ́ wọn náà eléyìí náà pàtàkì òbí mi ni kò bìkítà lórí àwọn ọmọ rẹ̀ generally dẹ́n àwọn yìí tó jóbìnrin jùlọ ní ìlú wa iná láti gbọ́ kéèsì ọmọ tó ṣe pé àwọn òbí ẹ̀ ń sọ pé kò rìnrìn kò rìn whereas the same girl òun ló lọ ń bá yẹn tí wọ́n ń bá sùn àwọn èèyàn rẹ̀ ò dẹ̀ mọ̀ pé ó ń ṣe nǹkan yẹn ó túmọ̀ sí wípé negligence ó ń bẹ ní pààtì àwọn òbí bí àgbà tán bá rán ọmọ yẹn níṣẹ́ táwọn bílíù pé táwọn rán wọn ní wo àsìkò tó yẹ kó lò ibẹ̀ ni irú nǹkan báyìí ti máa ṣẹlẹ̀ kọ́lọ̀ ọba kó ṣàánú wa àwa tá a jẹ́ òbí agbọ̀rọ̀ mójútó àwọn ọmọ wa gan agbọ̀rọ̀ mójútó wọn ní nǹkan bí ọjọ́ mélòó kan sẹ́yìn lèèyàn kan sì ń sọ nǹkan kan fún yẹn kan ni nípa ọmọ tó ṣe yí pé ọmọ yẹn ní boyfriend òbí rẹ̀ ò dẹ̀ mọ̀ pé ó ní boyfriend in fact wọ́n bá sọ fún òbí nìyí òbí ò lè gbà yóò bẹni tó sọ yóò bá jiyàn wọ́ra sẹ́ni tí ọmọ yẹn para jẹ́wọ́ fún ní ipe báyìí báyìí báyìí báyìí báyìí ní tó ṣẹlẹ̀ sọ ẹni yẹn ló wá ń béèrè lọ́wọ́ ẹni yẹn pé bóun ló ń ṣe lè bóbi ẹ̀ sọ ni nítọ́mọ yẹn para jẹ́wọ́ pé òun ṣe lè léyìí wọ́ra sọ bí ò lè mọ̀ so ló jẹ́ pé èèyàn gbọ́dọ̀ gbìyànjú lórí ọmọ tí yẹn bá bí náà so bọ́n ṣe ń rìnrìn wọn èèyàn á mọ́nítọ̀ wọn èèyàn á ṣe the best tí yẹn lè ṣe kò yẹn kàn fi wọ́n lẹ̀ láì wádìí rárá ẹlòmí alọ́mọ ń lọ skul ni so ní àsìkò táwa yìí ọmọbìnrin àfilẹ̀ onìkan lọ skul láì wádìí bó ló ṣe nìrìn ẹ̀ ní àwọn àsìkò tó ti kọjá àwọn ọmọ bàjẹ́ bó wá lásìkò táwa yìí bó ní àsìkò táwa yìí ni so òbí ní láti jẹni tó ṣe pé yóò mójútó àwọn ọmọ ẹ̀ńtọ́lọ́mba ní kó rí ọmọ rẹ̀ tọ́ wàláì orí ńláńlá ni orí ńláńlá òní kéèyàn bímọ kó dẹ́ kéèyàn dẹ́ rí tọ́ kó rìn bẹ́ẹ̀ ṣe fẹ́ kó rìn kó ya nǹkan tẹ́ fẹ́ kó ya ń dáadáa wàláì orí ńláńlá ni ọ̀rọ̀ pé mo já àfa ọ̀ràn ó nídìí àánú ọlọ́run ọba ó nídìí àdúrà ó dẹ̀ tún nídìí kíni ó nídìí àmójútó ó nídìí àmójútó so irú àwọn nǹkan ẹ̀ náà téèyàn bá léèyàn gbọ́ bó o ni ọmọ yẹn bó o ló ṣe ń rìn ọmọ ń lò jáàbù kò túmọ̀ sí wípé kò lè rìnrìn kúrìn kò túmọ̀ sí pé kò lè rìnrìn kúrìn ìjáàbù tó ń lò ṣó gbọ́ yé àmọ́ iye lomi tí ó mọ lò jáàbù tó ṣe pé sìnà ló ń ṣe káàkiri pẹ̀lú ẹ̀yìn so ah, èèyàn ń lò jáàbù ni kò túmọ̀ sí. Ah, wípé ó wà upright ni so ẹ̀kọ́ tó ní eléyìí pàtàkì púpọ̀ àwọn olóńbárìn bó ló ṣe ń rìn then àwọn tó ṣe pé ṣètọ́nù ti fi nǹkan kí nǹkan sí wọn lọ́pọlọ ìgbé kan máa wá ọmọ obìnrin tán tí àjábalẹ̀ rẹ̀ kan máa wá káàkiri kan máa wá pátá obìnrin tó ṣe pé wọ́n èṣèṣekúṣe ṣètọ́nù ló ń bá wọn yẹn jà ṣètọ́nù ló ń bá wọn jà so èyí ó gbìyànjú láti sáàdì ọlọ́run ọba máa ṣe àfikárù tó yẹ kéèyàn ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sọkọlọ́run ọba subhanahu wa ta'ala kó làwánu fìtínà eléyìí náà ẹni tó ṣe wípé ó wá ní yahoo boys ní àbí yahoo boy ó ní nínú relative bó ló ṣe máa ṣe pẹ̀lú ẹ̀ náà mẹ́tí yẹn bá ti mọ̀ pé onípàǹtí ni oníwọ̀nranwọ̀nran ni ẹni tí wàá rẹ̀ ò dá ni ìyẹn gbọ́dọ̀ avoid ẹ̀ irú èèyàn bẹ́ẹ̀ èyàn ò ní yẹ kó súnmọ́ èyàn bẹ́ẹ̀ lèyàn náà ò ní súnmọ́ èyàn ojú okun ẹbí téèyàn máa ń ṣerú nǹkan bẹ́ẹ̀ èyàn ṣe kí ni èyàn ń try láti protect ara ẹ̀ ni àbí tó bá yẹ pé èyàn rí pẹ́ni téèyàn lè ṣe wáàsí fún láti pé kó jáwọ́ ń bi ìwà pálapàla yẹn ṣùgbọ́n pé èyàn sọ pé torí pé mo ìfẹ́ ju okun ẹbí ni irú ọmọ bẹ́ẹ̀ ẹ jẹ́ kó súnmọ́ àwọn ọmọ yín ẹ̀yin ló mọ bá ṣe ẹ̀ níka ọ̀rọ̀ ẹ̀kún eléyìí ó léwu fún ẹni tó máa ń ṣe bẹ́ẹ̀ tẹ́nìyàn bá dẹ̀ rí nǹkan kan níbẹ̀ ni kó má blame ara rẹ̀ kó má blame anybody àfi ara rẹ̀ ní sòkò jẹ́ bí ìyẹn ṣe jẹ́ The Guidance Facebook page. Follow, like, and share.